ẹ̀kọ́ kọkàndínlógójì síso èso igi tí a rí nínú àwòrán yìí so èso lọ́pọ̀lọpọ̀ nígbà tí a bá ń tẹ̀lé Jésù ẹ̀mí Ọlọ́run ń ṣiṣẹ́ nínú wa láti so èso bíbélì mímọ́ sọ fún wa pé èso ti ẹ̀mí ni ìfẹ́ ayọ̀ àlàáfíà sùúrù ìṣoore ìwà tútù ìpamọ́ra ìgbàgbọ́ àti ìkó ara ẹni ní ìjánu. Jésù sọ wípé, èmi ni àjàrà, ẹ̀yin sì ni ẹ̀ka. Bí ẹ bá ń gbé inú mi, tí èmi sì ń gbé inú yín, ẹ ó so èso lọ́pọ̀lọpọ̀. Ẹ̀ka tí ó bá ti kú kò lè so èso, a ó gé e lulẹ̀, a ó sì dáná sun. Jésù ń fẹ́ kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ó so èso lọ́pọ̀lọpọ̀. Nípa ṣíṣe bẹ́ẹ̀, ayé ó Ọlọ́run lógo, yóò sì jẹ́ ìbùkún fún àwọn ẹlòmíràn pẹ̀lú.